ohun tí a lérò wípé yóò ṣẹlẹ̀ bí ìmọ̀ ìjìnlẹ̀ ṣe ń lékún sí i kò ṣẹlẹ̀ ìfàsẹ́yìn ni ó ń mú bá oúnjẹ ṣíṣe àwọn iléeṣẹ́ onímọ̀ nípa ẹ̀rọ ìṣẹ̀dá ti ń fi kòkòrò àìfojúrí sínú pádi ààyè ewé láti mú ewé náà dàgbà pẹ̀lú agbógun ti kòkòrò nínú àyípadà báwọ̀nyí ni ó ti dé bá ọkà òwú ọ̀dùnkún àti àwọn igi oko mìíràn tí àwọn àgbẹ̀ kárí ayé ń gbìn irúgbìn tí ó ní èròjà àtọwọ́dá ti ń ṣàkóbá fún wa yàtọ̀ sí wípé ohun àjèjì ti wà nínú ewé tí ó sì ń bá ewé dàgbà fífi ewé pẹ̀lú oògùn apakòkòrò náà kò gbẹ́yìn